الحمد لله رب العالمين الحمد لله ثم الصلاة والسلام على خير لخلق نبينا محمد صلى الله عليه وسلم قاهل في بعض كلامه اتقوا الدنيا اتقوا النساء صلاة الله وسلامه عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته وتزودوا من دنياكم ليوم اللقاء فإن هذه الدنيا دار ابتلاء لا دار استواء ودار ترح لا دار فرح فمن أضفها لم يفرح لرخاء ولم يحزن لشدة ألا وإن الله تعالى خلق الدنيا دار بلوى والآخرة دار عقبة أدعو كفو الله وبا ọba tó tó ọpẹ́ ẹgbà ọpẹ́ ikú ọlọ́run ọba lórí ìmọ̀ rẹ̀ lórí gbogbo nǹkan ọpẹ́ ikú ọlọ́run lórí pé ọ̀rọ̀ kó lọ́dọ̀ gbogbo nǹkan àti gbogbo ẹ̀dá àánú ọlọ́wọ́n bá ó borí gbogbo nǹkan ìkẹ́ rẹ̀ àjùlọ rẹ̀ òun náà ni gbogbo wa fi ń rí jẹ táà fi ń rí mu ọlọ́wọ́n bọ́ba lékẹ́ ọláyì àtòní nínú ìjọsìn kò sí òun ni ìjọsìn sọ́túlé dodo Ànábì wa Muhammad sallallahu ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ẹfáyà ayé o ẹ̀sùn páyà àwọn obìnrin ìkẹ́ àti ìgbẹ̀kẹ́ ọlọ́bá ẹlẹ́bí náà kí ọlọ́bá ara lè ra ọ̀sán abẹ́rẹ̀ àti gbogbo àwọn tó bá rẹ̀ pọ́sì ní tó fi ẹ̀sà lẹ́yìn ilé àwọn ta jẹ́ ẹjá ní ti pàápàá ẹ sì já jẹ́ ilé ayé wa torí àti ẹjá lọ mọ́ mọ̀dájú pé ilé ayé yìí ilé ìsìnkẹ́ ni kìí ṣe ilé èyí tó ṣe pé ọjọ́ gbà ń bẹ̀ ilé tó wọ́ ni tí ẹ bá dọnú láàárọ̀ kò ní má bànújẹ́ lọ́sàn-án tí bá sì ń jẹ́ nìkan tó yẹ pé ìdùnnú bá lọ́sàn-án kò ní bà lálẹ́ ìbànújẹ́ bá dé ìdùnnú tẹ̀lé bídùnnú bá dé ìbànújẹ́ asú tẹ̀lé ni ẹni yóò tọ́ bá wá mọ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ máa dúnú látúnú jù nígbàtí ibá ń da ayé gbẹ̀ndẹ̀mùkẹ́ tí rọrùn dé tí gbogbo ẹjá sí rọrùn fún ń bímọ ní rọrùn bẹ́ẹ̀ ọlọ́run ọgbọ̀ òfin ayé dá aláàmú

ó ti òun ní ilé ìpín o kẹsàn ohun tí a wá sí lórí ayé tí a bá wá mọ̀ bẹ́ẹ̀ èèyàn ma mọ̀ pé ilé ayé ilé ayé tó ikú tí a bá rá jẹ́wó ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ́ káàrí ń bẹ̀ náà ni torí bá ní lọ́jọ́ ó wa sábà bí kaku ẹ̀sán ìgbà àti lórílẹ̀ ayé ta fi rájẹ́wó bẹ́ẹ̀ ọlọ́run bá wá sí ó ṣe ní ọjọ́ tó yẹ pé yàn kẹsẹ̀ ń bẹ̀rẹ̀ nípa àjẹ́wò tí yẹn bá rí nílé ayé ọlọ́run bá fi lékè ìjàmbá ara wọn ẹni tọ́lọ́ bá bá di mọ́kọ́ máa wà lórílẹ̀ ayé tí bá ń rí àjẹ́wò kó máa mọ̀ pé ìdùnnú ń bọ̀ tí bá sì tún rí ìdùnnú kó máa mọ̀ pàdẹ́wò ń bọ̀ pẹ̀lú wọ́ta jẹ́ òṣàn ọlọ́run tó wáyé tọ́lọ́wọ́n bọ̀ bá lè kẹ́ ọlá tó wá bàbára rẹ̀ ọlọ́wọ́n bọ̀ bá ti tẹ́ ilé ayé ìfẹ́ nìkẹta tí è bá ṣe fáwọn tó bá jẹ́ àwọn èèyàn tí ẹ̀ nìka àtàwọn olólùfẹ́ rẹ̀ ní àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́n bọ̀ bá jogún ilé ayé fún ṣùgbọ́n ọlọ́wọ́n bọ̀ sí bẹ́ẹ̀ àtẹni tó jẹ́ pọ́lọ́wọ́n bá tó nífẹ̀ẹ́ sí àtẹni tí ò nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́n bá jogún ilé ayé fún wọn ń bẹ nínú ìdẹ̀ra ọlọ́wọ́n bá tí gbogbo wájọ́ ń pín tí ò sí pẹ́ nìkan ń lè jẹ nìfẹ́ lọ nínú rẹ̀ látẹ́gùn wà nínú rẹ lòrún wà nínú rẹ lòjò wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìkẹ́ ọlọ́run tọ́lọ́run bọ́bá ìkẹ́ tí ó pé fún ẹni kẹta pé nítorí pé ń ṣe ẹ̀ tàbí tí ó pé fún ẹni kẹta nítorí pé kò ṣe kó lè gbádùn ayé rárá ọlọ́run bá ṣe ilé ayé àwọn ń àwọn kan ní jẹ́nẹ́rà nígbà tó àwọn kan níwọ̀ntúnwọ̀nsì tọba jẹ́ tọba fẹ́ ti jú pé pé oore tí ń bẹ́ẹ̀ ó tó ìyẹ́ ẹ̀fọn ni ọlọ́run bọ̀ bá tún fún kèfèrí ní kẹ́kẹ́ ńbẹ̀ o kèfèrí ọba tún gbádùn bẹ̀ rárá kódà kèfèrí ọba tún mú mi rárá bó ti olè ọmọ orí pàdé Muhammad sallallahu alaihi wasallam ó ní pé tọ́lọ́run bọ̀ bá lẹ́tọ́ lásán bá ka ilé ayé fún gẹ́gẹ́ bí ìyẹ́ ẹ̀fọn ni kèfèrí ọba ti jẹ́ nìkan tó pé yóò mú mi ń bẹ̀ rárá bó ti olè ọmọ ó sì ọlọ́run tó kúrò ilẹ̀ hàmù wọlé hosù tẹ́yìn ọmọ ààrẹ kẹ́lẹ́ ayé ìjú káwọn náà sáfẹ́ láyé àwọn náà sáfẹ́ láyé àwọn náà sáfẹ́ bá wọn tí ń bẹ́ẹ̀ ihun táwọn yẹn ń ṣe àwọn náà fẹ́ bojúbà àwọn náà fẹ́ ni ìmá ń fa ìpayín kéèké púpọ̀ ìmá ń ní fọ́kànbalẹ̀ ìsì máa ń jẹ́ kí bàlújẹ́ ilé ayé yìí ó tutù gbẹ̀dẹ́ ilé ayé yìí ó sì dùn ilé ayé yìí ọlọ́ọ̀bọ̀ ọba lẹ́kẹ́ ọlá ó ṣe ní ìgbádùn fẹ́ni tó bá fẹ́ jẹ́ kó rí ìgbádùn ń bẹ̀ ẹni tó bá fẹ́ rí ìgbádùn ń bẹ̀ kó mú pẹ̀lú ìwọ̀ èyí tí ọlọ́ọ̀bọ̀ ọba lẹ́kẹ́ ọlá tó fi sílé ayé náà kó lè bá àgbádùn bẹ̀ lódodo bíbẹ̀ ẹ̀kọ́ tí ọba ìgbà mú pẹ̀lú ìwọ̀ rẹ̀ yọ́ máa lé òkú ń gbádùn bẹ̀ ní lẹ́yìn tó sì pé kò gbádùn bẹ̀ rárá àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run ẹjọ́ làwọn màdájú nípa ni yóò tó bá rí ilé ayé iṣẹ́ tọ́wà ipé ọ̀kalẹ̀ ayé yìí fún òun gẹ̀ láyé ọwà bá òun gẹ̀ ni ayé yìí ni ọ máa lékún ni ọ máa lékí ṣùgbẹ́ni tó bá ka ilé ayé yìí fún ìwọ̀n bá tọ́lọ̀ bá fẹ́ jẹ́ orí jẹ́ òsìn ọlọ́run ẹni yóò tọ́ báyìí pé ìjẹ́ ọmọ rẹ̀ ní ayé lọ́nà àláàrí lọ́gbà yóò sì fi rò rẹ̀ wájú ọlọ́run

awon kan méjì kan bẹ́ o ọmọ ànẹ́bí adama o pò ìran rẹ̀ yẹ́kìrọ olùmọ́ut wà lùmọ́yí tó kọ́ yóò láhù fitna pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó pò ìran kú púpọ̀ ikú sì lóore fún ju fìtínà lọ lódòdó tòótọ́ ó sì fèrí náà nù nàbí wa muhammad sallallahu alaihi wasallam láyé tó lè hawa wà yẹ́kìrọ fitna tó lè àìmáàlì ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì kó ilẹ̀ suleiman àkọ́bìnrin ìsà tí ẹ bá sì ní dúkìá níwọ̀n bá ní bẹ́ẹ̀ náà ní ìṣòro rẹ̀ ó sì mọ níwọ̀ntúnwọ̀nsì sí tí ń túmọ̀ sí pé gbogbo wa la fẹ́ lówó gbogbo wa la fẹ́ lọ́lá gbogbo wa la fẹ́ nípò àti bí owó ní ẹ̀bá ṣe muhammad sallallahu alaihi wa sallam

fitnatu ummati ajma àdánwò ọjọ́ ti ní dúkìá ni ó lẹ́yìn náà wọ́lọ́wọ́ ka alhakumut takathur hatta zurtumul maqabir ẹ máa wá kọ́kọ́ kọ́kọ́ títí tẹ́ fi jẹ inú sàréwò àtàjọ́ olùgbàgbọ́ òdodo ẹjá lọ mọ̀ pé ilé ayé ìwọ̀ntúnwọ̀nsì òun náà ní ká fi wá ìwọ̀ntúnwọ̀nsì iná ni ohun tí ń bẹ́ẹ̀ ká fi kó jọ ìwọ̀ntúnwọ̀nsì òun náà ní kájẹ́ nìkan sí ipá máa fi ṣe ilé ayé wa bí tẹ́ẹ̀kọ́ tàbá ti kó jọ sí bẹ́ẹ̀ láti ti ìrò rẹ̀ sí lọ́dọ̀ ọ̀nà ànábí Muhammad sallallahu alaihi wasallam ó ní pé la yaftahu Allahu dunya ala ahadin illa alqa Allahu bainahum al-adawata wal-baghdha ila yawm al-qiyamah akhrajahu Ahmad ànábí Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan ọlọ́wọ́ bò ní sí ilé ayé ìkalẹ̀ fún tó ṣe pé ọrọ̀ ilé ayé yìí

torí pé wàhálà bó ṣe ní bó ṣe ní ẹ̀bá ṣe ní dúkìá sí bẹ́ẹ̀ náà ni wàhálà bí ó ṣe pọ̀ sí ọ̀rọ̀ òun ní ẹni tó ní dúkìá ọfẹ́ ilé ìbẹ̀rẹ̀ ọba pé fóun ọmọ nìkan ọmọ fẹ́ péjú bóun ṣe nílọ yìí torí pé wàhálà ọ̀pọ̀ bàbá ṣe pọ̀ òjọ sí bẹ́ẹ̀ náà wàhálà rẹ̀ ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ní síbi olóò ṣe pọ̀ sí lọ́jọ́ wùdà ìyáàmà alẹ́bí Muhammad sallá sọ sọ pé khairukum azhadukum fi dunya wa arzabukum fi akhirah

tàbí bá mọ̀ wọ́n kó jẹ́ sọ̀rọ̀lákò fèlè àfẹ́rà ihun tí wọ́n fi pamọ́ fún ìjẹ̀wìdà àti àmọ̀ ìjẹ́ jẹ́ mùsùlùmí ni ọ̀ ẹ̀bá ti dààmú tó nǹkan lórí ọ̀rọ̀ ilé ayé yìí rárá ó ti wùlẹ̀ ọmọ tàbí bá mọ̀ pamọ́ fún ìjẹ̀wìdà a ni ó ti ọlọ́run bá ń jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀bá kún fi ka annaka gbọ̀rí ibẹ̀ àwòhánjẹ́ ìṣẹ̀lẹ̀ ìrẹ̀ ma gbélé ayé yìí gẹ́gẹ́ bí kánà jẹ́jẹ́jì ni o ọba jẹ́jẹ́jì àwọn náà mọ̀ bí ó ti ṣe lórílẹ̀ ayé ẹ̀yà ní ọmọ bí ó ti ṣe gbogbo nka gbogbo tàbí kí èyàn ó ṣe ilé ayé gẹ́gẹ́ bí ẹni tó já ìrìn àjò ẹni ọba já ìrìn àjò lọ́bí kan kò lè máa ṣe ohun tó wù jọ́kẹ̀ máa jẹ́ nìkan tí ó máa wù tábàtàbà ìjọ́nà ẹbí ìjẹ́ bi tẹ̀ ń gba bí tí wọ́n máa ń jókòó bí bí tí wọ́n máa ń tọ́nà bí ìjẹ́ wọn tẹ̀ lè jẹun bí àbíwọ̀n lè jẹ́ ó ní pé báyìí nìkan tó gbé ilé ayé báyìí tó mẹ́gbàgbé báyìí bí Muhammad sallallahu alaihi wasallam fún wa pé àtúnyà síjúnú ni mọ́mí wọ̀ jẹ́ nà tòlè káàfẹ́ ẹ̀rílẹ̀ ayé ọgbẹ̀ wọn ni pé wọ́tọ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo kìí ṣe ohun tó bá wọ̀ iná ẹ̀ lọ́mà sí ń bẹ́ẹ̀ ni wọ́n bá jẹ́ pèsè rí àlùjẹ́nà nílé ayé jẹ́ sí fóun òun ọ̀sá máa ṣe lọ ni kò sí ohun tó ṣe tí ò ṣe torí kò sí àwọn ìwé akọ́nímọ̀nà èyí tí ó máa kọ tí ó máa lo ìtẹ̀mí ayé rẹ̀ ìwọ́n bá ṣe ń bẹ̀ náà ló ṣe ìwọ́n bá rò ń bẹ̀ tó fi ṣe ohun tó ṣe náà ló ṣe ọ̀sẹ́ nìkan tí ó yẹ lọ́wọ́ wò kò sì sí ìfẹ́ báyìí ṣùgbọ́n ní ọba jórí gbàgbó òdodo wọ̀jẹ́ nínú tẹ̀lẹ̀

ọ́sọ̀lá ìbáyìí fún wa pé kayfa yafra'u bid-dunya min yawmihi yahdumu shahru bóò lágbẹ́ máa dunú nípa ọ̀rọ̀ ilé ayé yìí ìdùnnú olófẹ́ bá wa ń bẹ̀ ohun tó ṣe pé gbogbo ohun tá bá fi oṣù kẹsẹ́ ń bẹ̀ pátá ọjọ́ kan lè wo gbogbo ẹ̀ ọjọ́ kan lè gbogbo ohun tá oṣù kẹsẹ́ pátá ọjọ́ kan lè wo ọ̀ṣáríhì yahdumu sanẹ́tọ̀ bákanáà níwọ̀n tá bá fọdún kẹsẹ́ láàrin oṣù kẹpẹ́rẹ́ ó lè bàjẹ́ eléyìí tí ọ̀bá yé wa tó gbogbo ẹni tó bá fi odidi oṣù kan tó fi gba àwọn Ramadan ó lè jẹ́ pé lóòjọ́ ọdún lọ́ọ̀jọ́ túnú ìtúnú àwẹ̀ yẹn iná ẹ̀lẹ́ ọba gbogbo ohun tó fi Ramadan odidi kan ṣe pátápátá iná ẹ̀lẹ́ ọba jẹ́ àbí kí la fẹ́ sọ nípa ẹni tó gbá àwẹ̀ tó fọ sílẹ̀ tó fi sìnà lẹ̀ tó fọ gbèrè lẹ̀ ṣùgbọ́n bó ti fi gbogbo oṣù kan tó fi gba àwẹ̀ yìí òòjọ́ ọdún gangan ló ti súnmọ́ ti padà òòjọ́ ọdún gangan ló ti súnmọ́ gbèrè padà ìwé ẹni bẹ́ẹ̀ odidi ọjọ́ kan òmìnira odidi oṣù kẹjẹ́ àfáwà ìwá sọ́lá ìfún wa pé kí la fẹ́ máa dún nípa ọ̀rọ̀ ilé ayé ilé ayé èyí tún ní pé wùn tí a bá fi oṣù kẹfẹ́ dáadáa ń bẹ ọjọ́ kan lè ba oṣù kẹyẹ jẹ́ bákẹ́lẹ̀ wùn tí a bá fi ọdún kẹfẹ́ dáadáa ń bẹ oṣù kan lè ó lè ba gbogbo ẹ̀ jẹ́ bákanáà wùn tí a bá fi gbogbo òṣèlú ayé yẹn sí ń bẹ ọdún kẹfẹ́rẹ́ ó lè bàjẹ́ ò

wọ́n máa ti gẹ́ẹ́sẹ́ pé mọ̀lẹ̀rún máa ń fi ìhà kódà gbogbo ohun tí ń bẹ́ẹ̀ pátá wọ́n gbóhun gẹ́ẹ́sẹ́ pé gbogbo ohun tí ń bẹ́ẹ̀ pátá wọ́n gbóhun gẹ́ẹ́sẹ́ pé ànábì wá fi àwọn àyàfi ọ́fíìsì ìlà àdúkẹ́ ọlọ́ àyàfi rẹ̀ sí ọlọ́run nìkan òun ni wọ́n gbẹ́sẹ́ pé ẹgbẹ́ wà máa wà lọ àtàwọn tó bá rọ́pò rẹ̀ sí ọlọ́run gbogbo bí yóò ti ẹbẹ́ wà fẹ́ pé rẹ̀ sí ọlọ́run bá ń lọ àti ìdọ́lọ̀ sẹ́rí bá ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ìrántí ọlọ́run gbogbo àwọn ọ̀tẹ̀ yìí ni wọn ò ṣépè fún àhálè máa ń àwòmọ̀ta àmìmà tàbí ẹni tó bá jẹ́ olùmọ̀ ọbẹ̀ wọn ò ṣépè fún wọn ò gbé ṣépè tàbí ẹni tẹ́ ìpé ń wá ìmọ̀ ń bẹ́ẹ̀ tàbá fẹ́ ìyà àwọn tẹ́mẹ́rẹ̀ yìí kó ń bẹ́ẹ̀ ilé ayé Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n ti gbé ṣépè wọn. bá lè ba àfọwájáde ọgbà ní ìtàwá

wọ̀n náà sú kànàtàfáì àwọn èèyàn wọ́n rọ kiri ta lọ́sù wọ́n rọ kiri ta lọ́sì fàmọ́rọ ìjẹ́dì hasakin ìjẹ́dì hasak ó ń sọ náà bá wá rí níbi ẹrẹ ká ẹrẹ yìí wá rí ẹrẹ yìí wá jẹ́ nìkan tó epo ti kú ẹrẹ yìí ní etí ẹ̀kẹ́rẹ́

àwọn tàbí sọ báyìí pé mánú hippo annahu lánà ìṣẹ́ sí gagata abẹ́fẹ́ léyìí tẹ́ ọmọ anẹ́sìnẹ́ òbí òwúrò fún kẹta sí gagata abẹ́fẹ́ tẹ́ rárá kò tí ẹ̀wúrò ara tó mọ̀pá ẹ̀yìn náà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sọ báyìí pé atuhibbuna annahu lakum ọdọ̀ ọ̀fẹ́ lọ́bá dé ní sin máa gbé lọ ọlú àwọn tàbí sọ báyìí pé wallahi afọ́lọ́wọ̀n bá búra o láwọ́ káàna hajjan káàna àìbà fi sọ́wọ́ ìfẹ́ ń bẹ láyé gan alébù ti ń bẹ láàrẹ igi òní jí fíyàn nífẹ̀ẹ́ rẹ̀ anáwọ̀ asọ́t òun jẹ́ bójú ti kú òṣùn tó mo fi ẹni mo fọ́lọ́n bá búra o lè dúnìyà afọ̀wọ̀nà ọlọ́lọ́ min hada alaykum tẹ̀rí ilé ayé ọ yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run bá ju ojú mo fi fún yìí lọ lẹ́yìn gẹ́gẹ́ yẹpẹrẹ rẹ̀ ilé ayé wá yẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ bá jáde mi ilé ayé òun wá yìí gẹ́gẹ́ bí ibi táwọn àgbé ọlọ́run bá ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtàn níhun tó jú tiwa náà rí àti rí pé ha ilé ayé ṣe ń bẹ̀ kókó ń bẹ̀ ni àwọn tó jáwọn bàbá ta bá àwọn tó jáwọn ọ̀yá ta bá léyìn bá ń ronú sí wọn ọ̀nà wọn ti jì wọ́n ti lọ níwọ̀n bá àgbàta délé ayé yìí tí ẹ ló ń gbọ́njú àìmọ́ya àwọn òbí àwọn bàbá wa àwọn ọ̀yá wa tí wọ́n ti lọ níhun tó ti tó ọgbọ̀n ọdún sẹ́yìn tó ti lé lọ́gbọ̀n ọdún sẹ́yìn àwọn míì wọ́n tún ti lọ wọ́n tún ti lọ wọ́n tún ti lọ wọ́n ti lọ fọ́lọ́ ọkọ̀ ọba ìlẹ́kẹ̀ ọlá àwọn míì lẹ́gbẹ̀ẹ́ tún lọ báyìí àwọn rí pé àwọn tó ẹgbẹ́ wà nípò bọ̀ọ̀dá sí wọn tẹ́lẹ̀ àwọn ni wọ́n ti súnmọ́ ipò àwọn táwa ń wò nípò bàbá wa kéékèèké nísì àwọn táwa ń wò nípò àwọn bàbá kéékèèké àwọn ti di bàbá àgbàlagbà lónìí báyìí àwọn ti di bàbá gbóorun lé àwọn ìyá kéékèèké ni wọ́n ti di ìyá àgbàlagbà báyìí àwọn náà kọ́ ń sún díẹ̀dẹ̀díẹ̀ àwọn náà ó sùn àwọn tí ń bẹ wájú tí wọ́n bẹ lẹ́yìn wọn àwọn tí ń bẹ lẹ́yìn wọn tí wọ́n bẹ wájú ti wá ní ó tún sún sókè àwọn ní ó tún sún tẹ̀lé wọn àwọn tí wọ́n tẹ̀ ń jẹ́ ọmọ kéékèèké lónìí àwọn ní ó tún bára wọn nípò ọ̀dọ́ àwọn ọmọ tó tẹ̀ ń bí láwọn ọjọ́ àwọn ọjọ́ tá wà yìí àwọn náà padà máa bára wọn lọ́mọdé táwọn náà padà máa àwọn náà máa sún sókè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ́nà bá ti ilé ayé lóòrùn tí ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ pé ilé ayé yìí tí ó bá yé rárá kó fi wé tóun bá sí kí ọ̀sùn adìẹ ní sí ni àbẹ́wúrẹ́ kóhun náà wá wo sáà tóun bá ní ewúrẹ́ agbo ewúrẹ́ agbo yìí ọwọ́ bẹ̀rẹ̀ sí bímọ ọbẹ̀ sí bímọ ọbẹ̀ sí pọ̀ sí ọbẹ̀ sí pọ̀ sí tí rẹ̀ níbẹ̀ bá jẹ́ nìkan tí ń ṣe ewúrẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ò fi ilẹ̀ láàrin bí ogún ọdún sẹ́yìn owó iye àìmọye ewúrẹ́ tó ti lọ bọ́lọ́hun yẹ́lẹ̀ ìtọ́pajẹ fún rẹ̀ tàbí ìtọ́ta fáwọn yẹn ti pajẹ

تساوي وفي رواية تعدل عند الله جناح بعوضة ما سق كافرا منها شربة ماء الله أكبر النبي محمد صلى الله عليه وسلم sọ́lá ìpé ilé ayé yìí mú tó ṣe ìyẹ́ lọ́dọ̀ ọba ni bá tó tó ìyẹ́ ìṣeré ọ̀bá tí rí omi mú bẹ̀ rárá bó ti ojú ọmọ o kí ló fà ánìbí ti sọ̀rọ̀ yìí mú bá fáwọn ní ẹni pé kò tẹ̀rí òsí lọ nǹkan ẹ̀mí ní jọ́sìn fún tọ́lá ìgbé bẹ́ ọmọ ẹ̀kọ́ ẹ̀dẹ́ ni ẹsẹ́ máa ń bínú ọlọ́ọ̀bá náà máa ń bínú ni kò ní folo mi mo ṣùgbọ́n lọ́wọ́ ọmọ kalẹ̀ ayé yìí kún rárá ètò yìí lè jẹ ó lè mú ó lè gbádùn àìmọye ìtẹ́ kọ́dà tó tún lè má fẹ́ ń tọ́jẹ́ mùsùlùmí tó dáadáa nínú ilé ayé yìí

ọ̀nà olóbásàbòtí òun náà ni pé kò sí lọ́wọ́ ìwọ̀n téèyàn bá sì gbìn iná ẹ̀lì ni ó kó ẹni ọba sí lọ́wọ́ òun lẹ́jọ́ nìkẹ́ tí ó jẹ́rìí ilé ayé àtijọ́ gbìdà lè fi yáàmà ẹni tí ọba sí lọ́wọ́ ó lè rí ìgbádùn díẹ̀ nílé ayé ṣùgbọ́n kò sí ìgbádùn kankan fún ìjọ gbìdà lè bó ṣe pòrò tó lákòókò yìí ṣùgbọ́n bó ṣe pòrò tó náà ìwọ̀n bá tọ́lọ̀n bá nípa rí jẹ́ǹdẹ̀ áfúrí jẹ́ǹdẹ̀ pẹ̀lú àna ọlọ́run àbẹ̀lọ́n kọ́lọ̀n bọ́ba àdéjọ́lá kọ́mọdé àmú wa àbẹ̀lọ́n bá kọ́mọ fìtínà wa àbẹ̀lọ́n bá kọ́mọ ṣe wá ní fìtínà fáwọn kèdèrí ó ṣe wá lólùgbàgbọ́ òdodo tó péye ìjẹ́ ẹ̀mú wa ọlọ́dà fìjọ́ já rọrùn ọ̀nà àwúlá ọ̀nà òkú الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه لا أتوقف ولو أسمعك إخواني محمد صلى الله عليه وسلم على láti ọlọ́pàá ara lè pàdé ṣùgbọ́n tí mo fẹ́ darí ọ̀rọ̀ mi kọ àwọn tó jí àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ ọlọ́ọ̀bọ̀ bá lè jọlá ó sì àánú fún yín lọ́pọ̀lọpọ̀ lákòókò ẹmú àánú ọlọ́wọ́ ọba yẹn tẹ́ mú kẹfì jẹ́ nìkẹ́tẹ́ nípa pé a jẹ́ àmú ó lè fún gbogbo èèyàn àbọ́nẹ̀ tá ń ó gbogbo èèyàn ṣùgbọ́n ọba jẹ́ ọ̀rọ̀ díẹ̀ àwọn tó jẹ́ àwọn wọ́n okùnbó wọn ti lò ó ìmọ̀rin wá ní pé gbogbo wọn tó bá jẹ́ àgbẹ̀ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó lórí gbàgbọ́ òdodo wọn bá sì kí tó ń ní tọ́nà bá gbé wá sọ́dọ̀ rẹ̀ yìí lò ó ọ̀sẹ́ni tí ó lè kọ́lé láyé o ọ̀sẹ́ni tí ó lè ní mọ́tò o ọ̀sẹ́ni tí ó lè ní láyé o láàrin wá sí bá yín ìtẹ̀jẹ́ ẹgbẹ̀ pàpàdé ìtẹ̀jẹ́ olùgbàgbọ́ òdodo ẹlú àǹfààní kẹfì di ọlọ́rọ̀ láwùjọ yàtọ̀ sí báwọn àgbẹ̀ká ẹgbẹ́gbà náà ni wà ronú pé ha kó lájá wa tẹ báyìí ní ìdílé wa a máa ti sìnkú ti pẹ́ wọ́n wá kó àwọn òkú jọ òkúfẹ́ wọ́n ti níbi jọ bóyá jẹrìnlá lónìí jẹrìnlá sátidé jẹrìnlá wọ́n sì sí àwọn òkú ìjọ wọ́n ní àwọn òkú ìjẹ́ sí sí nínú òrùka wà yìí ẹ̀rìn òkú sí sí tẹbá kéèsì ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ìnẹ̀ ló kún bẹ́ẹ̀ nígbà tó rí owó bí kọ̀ọ̀kú ẹ̀gẹ́ tó ti 200,000 ẹwà wípé ẹ̀rọ ta fífọ̀ mẹ́ta ọlọ́run ẹ̀dọ́ lọ́bàá ni ọta márùn-ún 1 million ní ẹ̀ ọbẹ̀ máa rí rí láyé rẹ̀ ọlọ́run wá ní ọjẹ́ jàrí ibi tí ń ronú lọ ní bóhun ó sì kú ẹlòmí ọwá wó pé ìyá bàbá òun bàbá ìyá òun ìyá ìyá òun ìyá bàbá òun òun fẹ́ fó ogun ọpapọ̀ ọwá tún pèsè ẹ̀sọ́dọ̀ àwọn ará ẹ̀kẹ́ ẹlòmí náà tún sí díẹ̀ ẹlòmí náà tún sí díẹ̀ ẹni tó wọ́n tiẹ̀ wá ronú kó wọ́n tiẹ̀ sìnkú bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ síbi òun náà ti ń sunkún pé ah, àwọn kan fẹ́ sìnkú bàbá wọn yìí bàbá wọ́n náà sí mọ̀ ó sì kòkò kẹ́ni wọ́n náà bá rọ̀ lábàlà sí mọ́ gájọ sí papọ̀ mú wọn náà tàbí ti ọyọ kan lásìkò tó ipá wọ̀nyẹn sunkún àtijọ́ àti mú nira púpọ̀ lásìkò táwà yìí ah, nígbà kan tí ẹ bá gbá owó tó tóbi jù 1000 kíyàn tó ní ẹta àjọ́ pẹ́ ṣùgbọ́n ní ìsìtí ẹ bẹ́ẹ̀ ṣe 1000 lásán láàrin ká dìjú àyà 1000 títà ìhun tọ́lọ́wọ́n bá fi ń sàánú wọ tayọ pé ìjọba tí ń bẹ́ńbẹ̀ yìí wọn ò fowó hẹ́ni àwọn òṣìṣẹ́ wọn wọ́n ń ni àbá ti mọ mẹ́wàá gbogbo òtẹ̀ ló gbówó lórí ókè àti jẹ́ àti mú bẹ́yàn bá mú gàrí nígbà kan fíẹ́ bẹ́ẹ̀ ní 15 naira lọ́wọ́ ọ̀rọ̀ àwọn tó wọ̀ nínú 15 naira bọ́ fẹ́ mú gàrí ṣùgbọ́n ní ìsìn 15 naira ọ̀rá gólóká o tọ́bẹ̀ ìgbìyànjú ra gólóká ọ̀rá àwọn tó fi mú rárá bó ti rí ọmọ ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́bá ní 15 naira lọ́ọ̀rá gàrí ọ̀rá tí ọ̀rá fúlífúlí ọ̀rá ṣúgà yóò tún sẹ́kù ó gbèrò wọ́n ọba ra ṣúgà náà ten naira kúlíkúlí náà ten naira pure water náà ten naira yóò fi kẹ́kọ̀ọ́ ten naira lẹ̀ ṣùgbọ́n lónìí tílẹ̀ rẹ̀ mọ́ yìí dáadáa ayélujára owó yẹ ọ̀jọ̀júmọ́ ọwọ́ àdàbí kálálùbáríkà ti kú níbi owó sáàná à ń bẹ lọ́wọ́n ọba aláàánú ọba tí pé máa ń ṣàánú ẹ̀dá kọ́lọ̀bọ̀ ṣàánú wa lórílẹ̀-èdè wa o ọ ṣàánú wa lórílẹ̀-èdè o lọ́rà ń pa àwọn iye ó pé ẹ̀ẹ́sì bá wá yí lọ́lẹ̀ ohun tó burú èyí ní ẹ̀wọ́wọ́ ta dé bá lónìí táwọn yàwó máa ń pè yẹn naira ìlò wọ́n ń pè wọ́n ní pọ́n méjì àbọ̀ ìtumọ̀ náà ni pé pound naira awa pound ka naira awa pound ti pound ti lé naira ẹbá mú dọ́là mẹ́wàá tẹ́ náírà lọ ẹwà wo ohun tí dọ́là dì lónìí dá ilẹ̀ àìlọ́mà 2015 gbogbo àwọn tó bá ájì ní 2015 14 13 bí ẹ̀ lọ sí ájì tó fẹ́ tẹ́ owó ìyáàlì wọn 40 náírà ní ọ̀sẹ̀ ẹbí lónìí sílẹ̀ rẹ̀ mọ́ yìí láàrin 112 115 ni wọ́n tẹ́ ní láti 40 náírà ó ti fẹ́ di san nígbàtá wà nílẹ̀ faransé lọ́nà tá kẹ́kọ̀ọ́ owó Nàìjíríà ìdámẹ́rin rẹ̀ ní lówó ilẹ̀ Faransé ìdámẹ́rin rẹ̀ lówó ilẹ̀ Faransé ṣùgbọ́n lónìí ó ti fẹ́ bàátá wọ́n ti fẹ́ ẹjọ́ ọdún bàátá kí lọ wá dé àwọn láti ìnáwó wọ fọ́ra wa ẹ̀sì ìlú kọ̀kan ọba wa náà orílẹ̀-èdè kẹ́kàn ọba wa náà bóò ló ti awá jẹ́ pọ́ wá yí lo òfin tó tó báyìí ìnira yóò pọ̀ ìnira ẹni yóò tọba fẹ́ tọba fẹ́ ṣe láàánú ló ní ìgbé ẹjọ́pọ̀ ẹ̀ṣẹ̀ mí láàánú tọwá fún ní 50 naira ah! yóò mọ̀ lójú fún kí ló fẹ́ jẹ́ 50 naira sí báyìí 5 naira ń bẹ́lẹ̀ kò wúlò mọ́ o 10 naira ń bẹ́lẹ̀ kò wúlò mọ́ o 20 naira ń bẹ́lẹ̀ kò wúlò mọ́ o orí 50 naira lówó ti wúlò ní afẹ́mọ̀ sáà bá ń ba lọ báyìí ẹ padà rí wọ́n padà gbé jáde èyí tí jọ̀nátà fẹ́ ṣe tẹ́lẹ̀ pé ká gbé 5000 jáde wọ́n padà fẹ́ gbé jáde ìtẹ̀yìn náà

bàbá ní ṣáà òun lọ́pọ̀ jùlé mẹ́jọ yìí ọmọ tí ń kẹ́kẹ́ òkúlọ̀ máa ń kójọ kí lówó ṣe tọ́lẹ̀ òfin ló ti máa dùn lọ́nu àwọn ìyà tẹ́ ti ń jẹ látijọ́ yìí ẹ̀yin àgbẹ̀ àánú rẹ̀ lọ́lọ́run bá mú wá fún yín yóò inú kẹmú àánú yẹn kẹ tètè lò ó ẹni ọlọ́run bá fẹ́ ṣàánú yóò rí lórí ẹ̀ àwọn bẹ̀lọ́ gbogbo àwọn tó yí pé ọ̀nà ẹ̀jẹ̀ mú wá ó lé fún ọlọ́dàkùnbáwà rọ̀ ọ́ gbogbo àwọn tó yí pé ọ̀nà ẹ̀jẹ̀ mú wá ó lé ọlọ́dàkùnbáwà rọ̀ ọ́ dákùnbáwà rọ̀ ọ́ dákùnmá dààmú wa ká tó rí jẹ́ o dákùnmá dààmú wa ká tó rí mo dákùnmá dààmú wa ká tó rí náà o tàbá ti tẹ́ díẹ̀ dákùnjẹ́rẹ̀ tó pọ̀ wà ń bẹ́ẹ̀ dákùn tàbá ti tẹ́ díẹ̀ dákùnjẹ́rẹ̀ tó pọ̀ wà ń bẹ́ẹ̀ àánú rẹ̀ dákùn ti bo orí gbogbo nǹkan wa ìkẹ́ rẹ̀ láti fi borí gbogbo ohun táǹtẹ́ ìbùkún rẹ̀ láti bá ya ìbùkún rẹ̀ gbogbo ohun táǹtẹ́ gbogbo àrísìkí táǹtáré lóòdò táǹtáré lóòdò dákùjá ìsìkí ọwọ́ ogbó tẹ́wa gbogbo bá ti wá ń jẹ́ nìkẹ́ táǹdá àmúlòdò táǹdá àmúlòdò yìí ọlọ́run dákùn má ti wá lékú lọ́wọ́ má ti wá lọ́ta lọ́wọ́ má ti wá lọ́wọ́ gbogbo ìgbàlẹ́ o àánú rẹ̀ dákùn má fi tẹ̀lé wa káàkiri má jẹ́ àpàdé nẹ̀ẹ́sí má jẹ́ àpàdé àgbákò má jẹ́ àpàdé àgbákò òsìkò gẹ́ wa

àwọn tí ń bẹ nínú ìyanu ọdágbà múyàpò lórí wọn aboyún ọlọ́dájú wọn sọ láyọ̀ o aboyún ọlọ́dájú wọn sọ láyọ̀ o aboyún ọlọ́dájú wọn sọ láyọ̀ o gbogbo àwọn ọmọ wa ọlọ́dájú wọn sórí rẹ̀ tí wọ́n ló lú ọmọ fún wa tí wọ́n ló lú títí èèyàn gbogbo àwọn tí wọ́n ń retí ìfẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run ọlọ́dàgbà ṣàánú wọn bá wa sọ ẹkún wọn bá sọ